mo mọ̀ rántí lágbájá ebi paákú ni kódà awóroko ebi ló gbé ètò ikú àmọ́ lágbájá tẹ́bi pakú wọ́n mà á ń jẹ níbi òkú rẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣèrántí làkàṣègbè náà làkàṣègbè tó jẹ́ wọn ò rówó iléèwòsàn san ńlá ìsàn tó ṣeé fi àmọ́ níbi òkú rẹ̀ wọ́n náwó fẹ́lẹ́rẹ́ n ò tún gbàgbé lámọrin aṣọ méjì péré ni lámọrin wí débi pé tó bá wọ̀ kan afọ̀ kan bó fọ̀ kan awọ̀ kan àmọ́ níbi òkú lámọrin wọ́n máa sọ olówó iyebíye mo fi ń sọ pé ẹyẹ ìkẹyìn fókù ó mà dùn lóòótọ́ àmọ́ n tó ń dùjẹ́ ẹyẹ ìkẹyìn lọ òun lẹ̀ yẹ ojúkojú ronú sí i dáadáa.